إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فيا إخوة الإيمان اتقوا الله تبارك وتعالى فإن الله سبحانه وتعالى قد أوصى بتقواه للأولين والآخرين يقول الله سبحانه وتعالى ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله إخوة الإيمان من هم أهل السنة والجماعة الذين يجب على المسلم أن يكون معهم ومن الفرق الضالة المخالفة وما مذهبهم وشبهاتهم حتى يحذر منها المسلم لأن من لم يعرف الشر يوشك أن يقع فيه كما قال حذيفة بن اليمان رضي الله تعالى عنه كان الناس يسألون رسول الله صلى الله عليه وعلى آله وسلم عن الخير وكنت أسأله عن الشر مخافة أن يدركني فقلت يا رسول الله إنا كنا في جاهلية وشر وجاءنا الله بهذا الخير وهل بعد هذا الخير من وهل بعد هذا الخير شر قال نعم وقلت هل بعد ذلك شر من خير قال نعم وفيه دخل قلت وما دخل قال قوم يستنون بغير سنتي ويهدون بغير هدي تعرف منهم وتنكر وقلت هل بعد ذلك لخير من شر قال نعم دعاة على أبواب جهنم من أجابهم إليها قذفوه فيها فقلت يا رسول الله صفهم لنا قال نعم قوم من جلدتنا يتكلمون جلدتنا فقلت قلت يا رسول الله فما ترى إن أدركني ذلك قال تلزم جماعة المسلمين وإمامهم فقلت فإن لم تكن لهم جماعة ولا إمام قال واعتزل تلك الفرقة ولو أن تعط على أصل شجرة حتى يدركك الموت وأنت على ذلك رواه البخاري ومسلم فمعرفة الفرق ومذهبها وشبهاتها ومعرفة الفرق الناجية الفرقة الناجية أهل السنة والجماعة وما هي عليه فيه خير كثير للمسلم لأن هذه الفرق الضالة عندها شبهات وعندها مغريات مغريات تضليل وقد يغتر الجاهل في هذه الدعايات وينخدع بها وينتمي إليها كما قال صلى الله عليه وسلم لما ذكر في الحديث حذيفة هل بعد ذلك الخير في شر قال نعم دعاة على أبواب جهنم من أجابهم إليها قذفوه فيها فقلت يا رسول الله صفهم لنا قال نعم قوم من جلدتنا ويتكلمون بألسنتنا فالخطر شديد وقد وعظ النبي صلى الله عليه وعلى آله وسلم أصحابه ذات يوم كما في حديث العرباد بن سارية رضي الله تعالى عنه أنه وعظهم موعظة بليغة وجلت منها القلوب وذرفت منها العيون قلنا يا رسول الله كأنها موعظة مودع فأوصنا قال أوصيكم بتقوى الله والطمع والطاعة وإن تأمر عليكم عبد فإنه من يعش منكم فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين من بعدي تمسكوا بها وعصوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة رواه أحمد في مسنده إخوة الإيمان يقول الله سبحانه وتعالى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم آداء فألق بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءتهم البينات وأولئك لهم عذاب عظيم يوم تبيض وجوههم وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانهم فذوقوا العذاب بما كنتم تذكرون يقول الإمام البغوي رحمه الله تعالى في تفسير هذه الآية قال أكثر المفسرين هم اليهود والنصارى وقال بعضهم المبتدعة المبتدعة من هذه الأمة وقال أبو أمامة رضي الله عنه هم الحرورية بالشام أي الخوارج قال عبد الله بن شداد وقف أبو أمامة وأنا معه على رأس الحرورية بالشام فقال هم كلاب النار كانوا مؤمنين فكفروا بعد إيمانهم ثم قرأ قوله تعالى ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات إلى قوله تعالى أكفرتم بعد إيمانكم قال ابن عباس رضي الله تعالى عنهما تبيض وجوه أهل السنة والجماعة وتسود وجوه أهل البدعة والفرقة ذكره البغوي في تفسيره وابن كثير كذلك في تفسيره وقال الله سبحانه وتعالى إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء إنما أمرهم إلى الله ثم ينبئهم بما كانوا يفعلون فالدين واحد فالدين واحد وهو ما جاء به رسول الله صلى الله عليه وسلم لا يقبل الانقسام إلى ديانات وإلى مذاهب وإلى مذاهب مختلفة بل دين واحد هو دين الله سبحانه وتعالى وهو ما جاء به رسول الله صلى الله عليه وسلم وترك أمته عليه حيث ترك صلى الله عليه وسلم أمته على البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك وقال صلى الله عليه وعلى آله وسلم تركت فيكم ما إن تمسكتم به لن تضلوا لن تضلوا بعدي أبدا كتاب الله وسنتي رواه مالك في الموطأ والحاكم في المستدرك موصولا عن أبي هريرة رضي الله تعالى عنه ورواه مطولا دون لفظ دون لفظة وسنة ọpẹ́ ni fún Ọlọ́run ọba ọba tí ọpẹ́ tọ́ sí lórí àwọn ìdẹ̀rẹ̀ orí tó ti mú adé orí Islam ìjọ Ọlọ́run àti ìjọ rẹ̀ kó má bá òjì sí Ọlọ́run anẹgbẹ Muhammad sallallahu alayhi wa sallam àwọn aráàlú rẹ̀ àti àwọn sàábì rẹ̀ ọlọ́run tá a bá nìkan gbogbo wọn lápapọ̀ àti gbogbo olùtẹ̀lé lánàá wọn pẹ̀lú dáadáa tí wọ́n fi sílẹ̀ fún wa tí ó fi dọ̀jọ́ àlùkìyàmà gbogbo àti ajẹ́rùsìn ọlọ́run ìpayọ̀ ọlọ́run ọba ìbẹ̀rù ọlọ́run ọba dọ̀wọ́ wa lóru wa sílẹ̀ ọ̀sán wa níkọ̀rọ̀ wa àti ní gbangba wa gbogbo sáǹtẹ nínú sẹ́ni gbangba ẹ̀dí kọjá pé tí wọ́n bá tó rí wa níkọ̀rọ̀ bákan náà ni yóò ní gbangba tá a òun náà ni wọ́n sì ń tún rí ní ẹnu wa nígbà tí a tún wà ní kọ̀rọ̀ kámọ̀ pé ìpayọ Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ àsọsílẹ̀ Ọlọ́run ọba tọlọ ń sọ fún àwọn ẹni ìsíwájú nínú àwọn tó ti fún tíra àwọn òun náà bẹ́ẹ̀ náà tún ni àsọsílẹ̀ yìí náà lọ́lọ́run ọba ìrèké ọlá sọ fún àwọn tá a jẹ́ mùsùlùmí náà wípé ká bẹ̀rù Ọlọ́run ọba ìrèké ọlá dáadáa ní òní a wal jamaa àtọ́jọ kémi àtẹnìkọ̀ọ̀kan wá wà lórí ìlànà wọn àwọn wo sì ni àwọn ìjọ tó ti nù tó ṣe pé ọ̀pá dandan láti pé ká wá ìṣọ́ra kó lára wọn ká sì jìnnà sí wọn tefetefe ká sì wá àwọn ọ̀dọ́ kó ní ìṣọ́ra kó lára wọn. kí ni ìlànà àwọn tó ṣe yí pé wọ́n jẹ́ àwọn ìjọ tó ti nù kó nínú Islam àti àwọn ìrújú wọn tó ṣe pé wọ́n ní títí tí ó fi rọrùn fẹ́ni tó jẹ́ olùgbàgbọ́ òdodo mùsùlùmí tí ó fi lè jìnnà kétékété kúrò níbi irú ìlànà irú àwọn ẹ̀lì ibú báyìí nítorí pé dáadájú ẹni yòówù tí ọba máa ń ti ń jẹ aburú ó súnmọ́ o kó kó sínú aburú náà láì fẹ́ láì jìnnà ó súnmọ́ tí irú ẹni bẹ́ẹ̀ kó kó sínú aburú gẹ́gẹ́ bí àfa wa Umar radiyallahu ta'ala anhu gẹ́gẹ́ bí wọ́n ti sọ pé innama tanqudu urwa al-islam urwa urwa wọ́n dájú okùn ìsìláàmù yọ ọmọ tún ní kókó kan sí kókó kan idha tá a bá ní tó dàgbà nínú ẹ̀sìn lẹ́ni tí ọmọ ojú dúdú rí tí ọmọ tí ọ̀dà tòkò lè mẹ́rin mà yàtọ̀ láàrin tó wá dáa nígbà tó bá fi ń tọ́ da hàn án báyìí ni ọ̀rọ̀ tí àbá wàhálà ọ̀rọ̀ tí Allah ta'ala anhu tí ó ti pé wọn sọ eléyìí níbàámu tí n tó ti fẹ́ wá láti ọ̀dọ̀ àbá wa àwọn ọ̀rọ̀ àbírí tó anabi sallallahu alaihi wasallam ọsọ fún àbá wa Hudhayfa ọmọ yaman Hudhayfa ọmọ yaman ni ọlọ́mọba ni yọ ń sí wọn àti gbogbo wọn tàbí lápapọ̀ wọ́n sọ nínú ọ̀rọ̀ tí wọ́n báyìí wípé wọ́n ní àwọn ènìyàn wọ́n béèrè lọ́wọ́ òjíṣẹ́ Ọlọ́run sallallahu nípa tí ń jẹ́ oore ṣùgbọ́n mi ò èmi ọmọ béèrè lọ́wọ́ àná sọ̀tọ̀ nípa aburú lẹ́ni tí ń fáyà pété aburú náà bá tẹ̀lẹ̀ tó dé kọ́mọ bàbá kọ́mọ dájúdájú àwa ti wà nígbà ojú dúdú rí àtìgbà burú tá a ti ń lò síwájú síwájú kó tó di pé oore ìdí wa bá wa tó mú wa bá wa látọ̀dọ̀ ọlọ́wọ́ wa ti ọlá rẹ̀ ga jùlọ. ǹjẹ́ lẹ́yìn oore tí wọn àní sọ́lá mú wá fún wa yìí tí aburú tún bẹ lẹ́yìn rẹ̀ ní òjíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ láàrin sọ́lá sọ pé bẹ́ẹ̀ ni. mo tún wá sọ pé èrè òjíṣẹ́ ọlọ́run ṣé lẹ́yìn aburú yẹn tó oore náà sì tún bọ̀ wá lẹ́yìn rẹ̀ tátùrú oore lẹ́yìn rẹ̀ ànábì sọ́lá

ọ máa rí àwọn ìṣesí lára wọn tí wọn máa ṣe níṣẹ́ lọ́kàn yóò sì máa kọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣesí wọn tó ṣe pé wọ́n ń ṣe. wọ́n bá nílò òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ǹjẹ́ lẹ́yìn oore tí kàńdá ń bẹ́nu rẹ̀ sábúrú ń bẹ́nu rẹ̀ iná mi ò wá lẹ́yìn rẹ̀ o náà ni kan a máa rí wọn sí láwùjọ àwọn olùpèsè kan ṣùgbọ́n lórí afárá lórí jahannam níbi ilẹ̀kùn àwọn ilẹ̀kùn jahannam níbẹ̀ ni wọn wà ẹni yòówù tó bá jẹ́ pé lọ síbi tí wọ́n pè sí ìṣe ni wọ́n sọ sínú náà jahannama náà àwọn olùpèsè wọ́n pọ̀ wọ́n wà lóríṣiríṣi bá a ti àwọn ènìyàn ẹ wá sórí ìsìláàmù tó láre ìsìláàmù tó ìsìláàmù ti kalẹ̀ bẹ́ẹ̀ làwọn míì tó yàtọ̀ sí ìlànà tí anabi sallallahu alaihi wasallam mú wa àwọn wọ̀nyí àwọn kan jẹ́ pé wọ́n lọ síbẹ̀ torí pé síbèbè jahannama ni wọ́n wà ibi àwọn ilẹ̀kùn jahannama ni wọ́n wà ẹni tó bá ti jẹ́ pé wọ́n lọ síbẹ̀ báyìí kò sí nǹkan kan tó máa wọn ju pé wọ́n sọ wọ́n lọ láì ní gbogbo jẹ́ ìyàwó tó gbogbo mọ́ ìyá náà rẹ lè ní Yaman wọ́n tún wá tẹ̀síwájú wọ́n ní wọ́n sọ pé èrè òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi dákun àwọn tó sọ̀rọ̀ wọn yìí dákun ròyìn wọn fún wa ká má bàa wà nínú òrujú nínú àlámọ̀rí wọn òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi sọ pé àwọn ìjọ kan ni wọ́n tó ti pé lára ara náà ni wọ́n kódà wa òun náà àwọn olùmẹ̀sìn sọ báyìí subhanallah nínú wa náà ni wọ́n ṣe bákan náà hàn wa òun náà ni wọ́n máa fi sọ̀rọ̀ mo ní ìrẹ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam tọ̀ kí lọ wá rí fún mi tó bá lọ jẹ́ pé irú tó ń sọ yìí tó bá lọ bá mi láyé kí lọ fẹ́ gbà mí nímọ̀ràn kí lọ́rọ̀ rẹ fún mi ìrẹ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam wa sọ yìí pé kò sí nǹkan tí mo ní fún ọ ní ìmọ̀ràn tó ti wípé kó o tún ní má ikọ̀ gbogbo mùsùlùmí jàmá mùsùlùmí kan ṣoṣo parapọ̀ ni ó tún ní má dáadáa ó sì tún ní mẹ́yìn tó bá jẹ́ wọn lásìkò náà kó tún ní wá béèrè béèrè òjíṣẹ́ ọlọ́run tó bá jẹ́ pé ń lọ́hùn wọn ò ní tí wọn ò sì ní aṣáájú kan tó jẹ́ ìmáàmù gbogbogbò àpapọ̀ wa máa tẹ̀lé tí ọba ti ń kọ́ ni máa ti àdébìtọ́ wa sọ gbogbo àwọn ẹgbẹ́jẹgbẹ́ ìpín ìjọ oríṣiríṣi ikọ̀ oríṣiríṣi táwọn èèyàn bá pín sí yẹn yẹra fún gbogbo rẹ̀ pátápátá kódà kọjá wípé ọlọ tìrọ̀ mọ́ ìpìlẹ̀ igi kan lọ́ọ́ máa jẹ títí tí kò fi bọ̀ níbẹ̀ ó sì lóore fún ọ ìwọ náà ti wà nínú àwọn jàmọ́ òdodo yẹn òun náà nìyẹn tó bá ti wà lórí ìpè síbẹ̀ hadithi alimami Bukhari àti Muslim àwọn ni wọ́n gbé hadithi náà wọ́n gbé jáde nínú sọ̀tí àwọn méjèèjì mímọ̀ àwọn ìjọ tó ti nù kó ní mẹ́sìn mímọ̀ wọn àti àwọn ìlànà wọn àti àwọn ìrújú wọn àti mímọ̀ àwọn ìjọ kan ṣoṣo tí ó jẹ́ pé yọ́ là nínú iná tá a mọ̀ sí ahlus sunna wal jamaa mímọ̀ wọn àti gbogbo àwọn nǹkan tó tò lé lórí tá a bá lọ mọ̀ kíní kejì òòrè tó pọ̀ bẹ́ẹ̀ fún ẹni tó jẹ́ mùsùlùmí òdodo nítorí pé àwọn tí wọ́n jẹ́ àwọn ìjọ tí wọ́n nù yìí ìbẹ lọ́dọ̀ wọn oríṣiríṣi àwọn ìrújú ọwọ́ àlọ́dọ̀ wọn oríṣiríṣi àwọn ẹ̀tàn tọ́jẹ́ ti àánú tó fi ń ta àwọn ènìyàn ó ṣe é ṣe aláìmọ̀kànmọ̀kàn ó lè lọ gba ẹ̀tàn jẹ pẹ̀lú àwọn ẹ̀tàn tí ń bẹ lọ́dọ̀ wọn àti àwọn àpèmọ́ra arọ́ tí wọ́n pèmọ́ra yóò bá jẹni tí ó di ìjẹlẹ ọrú àwọn ẹni bẹ́ẹ̀ tí ó jẹni tó ṣe pé yóò bá lọ́ọ́ máa bá wọn ṣe tó bá sì ti bá wọn ṣe tí kì í bá ṣe sáànù ọlọ́wọ́n bá ti ọlá ètò ṣe pé ọwà táwọn kan bá tiẹ̀ kó ó lè mọ́ rọrùn táwọn kan ṣe kí òkun ó gbogbo ohun títí ń nínú àwùjọ wa ó ń fi hàn wá bẹ́ẹ̀ náà ọlọ́run tí ọlá rẹ ga jù ọ ní ọlọ́run ní àwọn àmì ń bẹ lára sẹ́yìn ló ríran ẹ̀ wòye ni àmì ń bẹ lára wa nítòótọ́ nínú ìlú wa ìjọ yunus tó dá kalẹ̀ sí kìlómítà fáìfù lóní yìí gbogbo yín náà ẹ mọ̀ pé eléyìí bó ṣe ń ṣẹlẹ̀ báwọn olùmọ̀ṣe ń sọ bẹ́ẹ̀ náà ló ṣe rí ǹjẹ́ lónìí ṣé kìlómítà fáìfù sì pa sóko tòun ti báwọn olùmọ̀ṣe ń pariwo tó ń sọ̀rọ̀ lóru tó ń sọ̀rọ̀ lọ́sàn-án nípa pé ìròrí tẹ́ni ìgbéwá ìròrí aburú ni ìròrí àánú ni ẹ jáwọ́ ẹ jáfẹ́ ẹ sọ́ra àyè tí ó wà ń bẹ̀ yẹn ẹ jẹ́ ọ jáyè gbogbo mùsùlùmí tá a bá ní nǹkan rẹ̀ kan tá a fi ṣe lọ́la a máa ṣe ń kálukú yọ gbalẹ̀ wọn lọ ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ mi kẹ lọ ṣiṣẹ́ títí ó fi tò ní ó làwọn èèyàn sì tún wà níbẹ̀ yẹn náà wọ́n sì tún wà lórí ìròrí yẹn kódà èmi a máa sọ pé bí ẹni tó dá wọn tó dá ìjọ wọn yẹn lẹ̀ tó bá dé lónìí tó ní gbogbo tá à ń ṣe tẹ́lẹ̀ yẹn ọ̀dá o eléyìí ló yẹ ká máa ṣe ní ìsìn àwọn èèyàn sọ pé ó ti ya wèrè wọ́n ní a èso òbí wá sí gangan làwọn àmọ̀ sójú oore níbi tọrọ kéèyàn ọlọ́dà kankan kan lẹ̀ láì ní mọ́wọ́ láì ní mẹsẹ̀ láì ní mọ́bi tí òru àti ìbú rẹ̀ wà láàsì ní lọ́ọ́ máa burú tí bẹ mú àdìgún mọ́ lórí rẹ̀ ó léwu bẹ́ẹ̀yàn bá ti dáná rẹ̀ tán tó bá jó yóò kéré nígbà tí iná yìí ò fi ní jó ẹni sọ́dà mọ́ subhanallah kìí sáwọn làkọ́kọ́ àwọn tí wọ́n ti wá síwájú wọn bí irú wọn bẹ́ẹ̀ náà bí wọn ò ṣe kú òtán nínú ìlànà àbúrú yẹn nìyẹn torí ẹ̀ ló fi padà lọ sínú àtẹnìkọ̀ kan wa ká mọ àwọn ìjọ tó nù kúrò nínú ẹ̀sìn ká fi lè mọ báwo láti sọ́ra fún wọn ká sì mọ àwọn wo ni ahlu sunna wal jamaa kó lè rọrùn fẹ́mi àtẹnìkọ̀ kan wa láti dún ní ìlànà àwọn ahlu sunna wal jamaa eléyìí oore ńlá ni fẹ́ni ọba ìlẹ́kẹ̀ ọlá tọba ní kọ́mọ eléyìí ṣùgbọ́n tí ọba ma kó ṣe é ṣe kó sínú oríṣiríṣi àwọn ìṣòro tó ṣe pé ń ṣẹlẹ̀ nínú àwùjọ. bẹ́lẹ̀ yẹn náà bá tún yé wa tí inú sa kékeré náà ń kọ́ ìbá àtúnrìkì àbúrò ẹni iná tó náà tún gbé mi ìlú bó ṣe gbé wọ̀lú nígbà tí àwọn àlàyé ń ọba ọlá fi mọ̀nà ni wọ́n yọ kúrò ewu yẹn àwọn kan sì tún pé kọ́lọ̀ ńlá èmi àtẹnìkọ̀ọ̀kan wa àtàwọn náà kọ́lọ̀ wa kò nínú sí jáburú kó fẹsẹ̀ wá rinlẹ̀ lórí òtítọ́ lórí òdodo lórí ìlànà rere tí anagba Muhammad sallallahu alayhi wa sallam tó ń fẹ́ kémi àtẹnìkọ̀ọ̀kan wa ká wà lórí rẹ̀ gbogbo àti ajẹ́ mùsùlùmí eléyìí yóò máa wáyé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ṣe yí pé a ti sàlàyé fún wa nínú hadithi Hudhaifa yẹn wípé àbáwá Hudhaifa béèrè lọ́wọ́ àná sọ̀tọ́nà wípé ìjẹ́lẹ́yìn oore yìí sábúrú ń bẹ dáná bíi níbẹ̀ ni àwọn olùpèpè kan lẹ́nu àwọn ọ̀nà iná jahannama ni wọ́n wà ẹ ń bá jẹ́ pé wọ́n lọ síbẹ̀ wọ́n sọ sínú rẹ̀ ni tó ní mo sọ pé òjíṣẹ́ ọlọ́run sọ́lá ròyìn wọn fún wa sọ pé bẹ́ẹ̀ ni àní lára ara wa náà ni wọ́n máa jẹ́ ahọ́n wa náà ni wọ́n sì máa fi sọ̀rọ̀ a ewu ń bẹ nu ilé ìpúpọ̀ o ewu ńlá lọ́wọ́ ewu tó lágbára òun náà ní bẹ nínú irú ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí Muhammad bó ti tún ṣe fún àwọn ní ọjọ́ kan gẹ́gẹ́ bó ṣe wà nù hadith àfọwà ìbádọ ọmọ sàríà ọlọ́run bá ní yọ́nú sí wọn wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó bá wa sọ̀rọ̀ ní ọjọ́ kan ìbásọ̀rọ̀ yìí wá sí kan ni tó tó gbòǹgbò púpọ̀ orin ilẹ̀ púpọ̀ débi pé àwọn ojú wa bẹ̀rẹ̀ sí ní gbọ́n mi pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ gbogbo ọkàn sì bẹ̀rẹ̀ sí ní jákun sàsọ́ọ̀lẹ̀ fún wa ilé òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé mò ń sọ àsọ́ọ̀lẹ̀ ìpayà Ọlọ́run ọba fún yín o bákan náà mò ń sọ àsọsílẹ̀ fún yín pé ẹ máa gbọ́dọ̀ sáwọn aláṣẹ yín lẹ́nu níbi gbogbo dáadáa ẹ sì máa tẹ̀lé àṣẹ wọn lórí gbogbo dáadáa kódà kọjẹ́ pé ẹrú òun náà ni wọ́n fi ti aláṣẹ lé yín lórí ẹ gbọ́dọ̀ sí lẹ́nu kẹ́ẹ̀sì tẹ̀lé dájúdájú ẹni yòówù tẹ́mi ẹ̀ bá gùn nù yín tó bá ṣẹ̀ ní síwájú díẹ̀ sí Ànábì sallallahu alaihi wasallam ní pé yóò ẹ̀mí rẹ̀ ogun gùn ojú oniribi wọn ní ríbi wọ́n ní kan mú nínú méjèèjì ànábì sallallahu alaihi wasallam ní ẹni tẹ́lẹ̀ ẹ̀ bá gùn yín ó rí ìyapa tó pọ̀ o ṣùgbọ́n o ìlànà mi dọwọ́ yín ìlànà àwọn àrò ní afinimọ̀nà tí ń bọ̀ wá lẹ́yìn mi ìlànà àwọn dọwọ́ yín ẹ ti mú dáadáa ẹ sì fi eyín ẹ̀kẹ́ yín oníkẹ́ tuntun tuntun tí ò ẹ̀sìn ẹ sọ́ra fún o dáadáa gbogbo tuntun nínú ẹ̀sìn yìí àdádálẹ̀ ni gbogbo àdádálẹ̀ ẹ̀wẹ̀ ànú ni muhammad sallallahu alayhi wa sallam pé hadithi imaamu ahmed gbé jáde nínú musnadu wọn. gẹ́gẹ́ bí ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga jùlọ ó tún ti pè wá ní àkíyèsí nínú alukur'ani karim nínú suratu al-imran ọlọ́tí ọlá rẹ̀ ga sọ pé wọ́n bi hablillahi ọlọ́ọ̀ni ti rọ̀ mọ́ òkun bá lápapọ̀ yín ẹ ẹ tì táàbà tí rọ̀mọ́ táàgbà mú táàdì rọ̀mọ́ bó ṣe tó àti bó ṣe yẹ agbárin àgbọ́yé tí àwọn ahlu sunna wal jamaa àgbọ́yé látara ọ̀rọ̀ tó wá lọ́dọ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam nípa àlàyé rẹ̀ òun náà la láti fi gbọ́ ìdíjẹ́ ẹ̀sìn ọlọ́run ọba yé ní gbogbo owó òfìjọ wà lórí títí rọ̀ mẹ́sìn ọlọ́run ọba dáadáa ọlọ́run ọba tí ọlá rẹ̀ gàdúrà sí fẹ́ kéde pé ìfẹ́ inú oníkálukú wa tàbí ibi tó oníkálukú bìlọ́ǹtì sí ibi tó ń kálukú pálá tó ń kálukú lọ fira rẹ̀ ha kó wá lọ máa fi àwọn ìwòye oríṣiríṣi olóhùn fẹ́ máa fi tú ọ̀rọ̀ ọlọ́run tàbí súnà níbi wa muhammed sallallahu alayhi wa sallam tó yàtọ̀ sí àgbọ́yé rere táwọn sọ̀hábà ridwanullahi ta'ala alayhim tí wọ́n gbọ́lé lórí. aláti dìrọ̀ mọ́ ogun ọlọ́run ọba ọlọ́run ni ẹ yẹlẹyẹlẹ o ẹ ọba lẹ́yìn lórí nígbà tó ti pẹ́ ẹ ti jẹ́ tẹ́lẹ̀ tẹ́ ẹ bára yín ọba gbà torí yín di ọlọ́run ní kí ọkàn yín kọ́ bára wọn ṣe kọ́kàn yín kó súnmọ́ra wọn ẹ wo mùsùlùmí káàkiri gbogbo àgbáńlá ayé pàápàá jùlọ tó o bá tún jẹ́ ẹni tí ń ṣe súnà dáadáa kò sí ìgbà yòówù tó wọ ìlú kan tó o bá ti rí ọmọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmí báyìí pàápàá jùlọ tó jẹ́ ọmọ ìyá rẹ tó jẹ́ onísúnà ìṣe ni ó dà gẹ́gẹ́ bí ẹni pé ń gbà wọn bí onítọ̀hún tán bẹ́ẹ̀ ni wọ́n bí wọ tẹ̀lé tàbí gbà tí wọ́n bí wọ tán bẹ́ẹ̀ ni wọ́n bí òun òun náà ni wọ́n bí òun tẹ̀lé wọ torí pé ẹ̀mí tá a rí yìí ọlọ́run ọba ìlékè ọlá ó ṣe ní nǹkan tó ṣe pé yóò máa bára wọn ṣe èyí tó bá bára wọn ṣe tí wọ́n wà lórí òdodo nù rẹ̀ wọ́n máa bára wọn rẹ kódà bí wọ́n bá jìnnà síra wọn subhanallah torí de eléyìí èmi àtẹnìkọ̀ọ̀kan wà lọ́mọ ìgbé ìdẹ̀rọ ọlọ́run ọba ni a ti pín yẹlẹyẹlẹ tẹ́lẹ̀ àti bára wa ṣe tẹ́lẹ̀ àti jẹ́ni tó ṣe pé a ara wa tá bára wa ṣe ṣùgbọ́n ọlọ́run ọba ìlékè ọlá fi Islam o fi sọ wá dẹni tó ti fi àbára wa rẹ o fi súnà Ànábì sallallahu alaihi wasallam fi sọ wá dẹni tó ti fi àbára wa ṣe ìdẹ̀ra ọlọ́run ọba tó tóbi ńlọlọ́run ọba ìlẹ́kì ọlá ń ṣe lé wa lórí yìí kẹwàá náà kẹwàá mọ ìrìnkún ọlọ́run ọba lórí wa gbígbà àánú ọba gbà àánú ọba làrí gbà tí bá dúró lórí ìlànà dáadáa tíjà bá dé ni wọ́n ń ṣe bí èpè wọ́n bá fẹ́ kojú jàdá lómìn ni wọ́n mọ̀ ṣẹ̀ṣẹ̀ pé kankan náà làwọn wọ́n bára wọn ṣe subhanallah lọ́wọ́ àwọn onífásíra wọn wọ́n wọn ṣe wọ́n mọ̀ pé lágbájá lọ́wọ́ àárí ìkẹ́ àwọn ọwọ́ nínú òkè subhanallah wọn ò sì bí ọba lọ báyìí yóò mọ wo àga tó fẹ́ káti ẹ̀ mọ́ wa sọ gbogbo àwọn nǹkan tí ó ti pè láàárọ̀ láwọn ègèdè oríṣiríṣi tí ó ti pè láàárọ̀ nítorí kíni torí fi fẹ̀lẹ̀ sí ahlùsúnà ọ̀rọ̀ wọn ò rí bẹ́ẹ̀ mùsùlùmí gidi ọ̀rọ̀ rẹ̀ ò rí bẹ́ẹ̀ yóò a ààyè yìí pẹ̀lú àdìgáàrù tí mo sẹ́lẹ̀ kò sí nǹkan sàtọ́jọ́ o kò ní ṣẹlẹ̀ sí mi àyàfi tọ́lọ́wọ́n ba ìlẹ́kẹ́ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ní bẹ́ẹ̀ bá di ọmọ àyá ẹ di ọmọ àyá pẹ̀lú ìdẹ̀ra ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ọlọ́run ní wọ́n kó tó màálẹ̀ àṣẹ́fà àkókò tìmìnì náà ẹ ti wà létí bèbè iná tẹ́lẹ̀ tòsí ipò tó ná báyìí òun náà lẹ́wà tẹ́lẹ̀ fa àǹkọ́dẹ̀kùn mìnìhà ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá yọ yín kò nínú rẹ̀ ní ọlá yín kò nínú rẹ̀ ní kẹ́ ẹ lè jẹ́ nítorí ṣe pé yọ ọmọ náà ọlọ́ni wọ́n lè tẹ̀ fún minkum ummatun káwárí àwọn ìjọ kan nínú yín ya'muruna bil ma'ruf wọ́n máa pàṣẹ rere wa yanhauna 'anil munkar wọ́n sì máa kọ̀ kó níbi àìdá wa ulaika humul muflihun irú wọn bẹ́ẹ̀ òun náà làwọn tó ṣe fún wọn jẹ́rìí ọlọ́ni wala takunu kallazina tafarraqu ẹ má lọ́dọ̀ ọlọ́run ọba sálàyé ọ̀rọ̀ dé wá bá wọn látọ̀dọ̀ anẹ́lùwà muhammad sallallahu alayhi wa alayhi wa sallama ọlọ́ni ẹ̀ má irú wọn àwọn tí wọ́n yapa tí wọ́n ti gbin yẹlẹyẹlẹ yẹn ọlọ́ni wa ulaika àwọn wọn yẹn lahum azabun azim ìyà tó tóbi ọmọ máa jẹ́ wa ti ọlọ́run ní fàámà lẹ́dínà sọ́dẹ̀tì òjò òhùn àwọn tó ju wọn dúdú kirikiri yẹn tí ò ní ṣe é wò tí ò ní sí màlẹ́ lójú wọn yẹn ọlọ́run ní àgàfàrùtùm báyà ìmánìkùn àwọn wọn yẹn wọ́n sá ìgbàgbọ́ ni tẹ́lẹ̀ ẹ sá ìgbàgbọ́ ni lẹ́yìn ìgbàgbọ́ tẹ́ ẹ ti ní tẹ́lẹ̀ ọ̀dọ́kùnrin àdáàbà ẹ máa gba ẹ máa jẹ ìyàbìmọ̀ fúnfún tẹ kúrón pẹ̀lú ìgbàgbọ́ tó ti fẹ́ sọ́lọ́ ọba ìlẹ́kẹ́ ọ̀la wa amma alladhina bíyà pọ̀tù wujuhum fa fi àwọn tó ti fún wa jẹ́ ẹni tó ti wọ́n funfun àwọn wà ní òkè ọlọ́run fi hà hàn nìdú wọn sì máa bẹ́ẹ̀ lọ́gbèrè ọlọ́run dákun àbẹ̀ ọ́ mọ̀jẹ̀ kójú èmi àtẹnìkan kan wọ́n dúdú lálùkìyàmà gbogbo tẹ́tẹ́ dà ṣe tí ó fi jẹni tó dúró dúdú lálùkìyàmà dákun mọ̀jẹ̀ ọ̀tọ́ sẹ́ni àtẹnìkan kan wa fi wá sínú àwọn tó ṣe kójú wọn tí ó funfun ní àlùkìyàmà ẹ̀ wá jẹ́ ká gbọ́rọ̀ tí àwọn olùmọ̀ wa tí wọ́n sọ lórí àwọn àyàtì yìí alimami al-Baghawi imaamu ahlusunna imaamu sunna wọ́n sọ báyìí wípé rahimahullahu ta'ala nípa tafsiri aya yìí wọ́n ni qala aktharul mufasiri ọpọlọpọ àwọn àbọ̀ onítẹ̀sírì wọ́n sọ pé àwọn wọ̀nyẹn humul yahudu wan nasara wọ́n ní wọ́n sọ pé àwọn ni yahudi àwọn ni nasọrọ wa qala ba'duhum sọ pé gbogbo nínú yìí ojú wọn ò dúdú kirikiri di kó nínú báyìí ó làwọn kan abu umama radiyallahu ta'ala anhu wọ́n sọ báyìí pé humul haruriya fi sham àwọn náà ni àwọn haruriya àwọn haruriya yẹn làwọn kọ̀wárì àwọn kọ̀wárì àwọn sẹ́ẹ̀tì àkọ́kọ́tọ́kọ́kọ́ fojú hàn dáadáa àwọn ni wọ́n jẹ́ bẹ́ẹ̀ àwọn tó ti gbé àrọ́mọdọ́mọ wọn òun làwọn tí wọ́n pe gbogbo mùsùlùmí ní kéèfèrí lónìí tá wà bẹ́ẹ̀ àwọn wọ̀nyẹn ni aya ń bá níbí báyìí pé wọ́n wà nù ẹni tó tí ó dúdú abdullahi ọmọ shaddad rahimahullah ta'ala ọ̀sọ́ báyìí pé abu umama olódó èmi náà ti ń bẹ pẹ̀lú rẹ̀ lórí àwọn tí wọ́n jẹ́ àwọn haruri àwọn kọ̀wárìdì ní ìlú sham ọwọ́ aṣọ báyìí pé àwọn wọ̀nyí àwọn ni kìláàbù náà àwọn ni ajánu náà torí pé wọ́n ti jẹ́ olùgbàgbọ́ tẹ́lẹ̀ lẹ́yìn náà wọ́n tún sáyé gbàgbọ́ sọ́lọ́wọ́n ọba tí ọ̀dà rẹ̀ ga jùlọ lẹ́yìn ìgbàgbọ́ wọn tí wọ́n ti ní lẹ́yìn náà lọ́ba káyà pé wala takunu kalladhina tafarraqu ẹ má dà gẹ́gẹ́ bí àwọn tí wọ́n fi yẹlẹyẹlẹ wọ̀kẹ́lẹ̀ kù tí wọ́n yapa min ba'di ma ja'ahumul bayyinat lẹ́yìn ìgbà tí àwọn àlàyé ọ̀rọ̀ tó di wọn bá wọn títí débi ayé yawma tabyaddu wujuhun wa taswaddu wujuh ọkà débẹ̀. àfọwọ́ ibn Abbas radiyallahu ta'ala anhuma habrul umma olùmọ̀ nínú ìmọ̀ tafsir nínú àwọn sahaba ridwanullahi ta'ala alayhim òun náà ni àfọwọ́ abdullahi ọmọ àgbà sí ọlọ́mọba ni àtọ́mọ́ wọ́n sọ báyìí pé sẹ̀bùyẹ́pù wùjúhù ahli sunnati wal jama'a wọ́n lọ́jọ́ yẹn ojú àwọn ahli sunna wal jama'a yóò funfun pin wọ́n tẹ̀síwájú wùjúhù ahli bid'ati wal firqa ojú àwọn oníbití aládàdálẹ̀ tí wọ́n pín yẹlẹyẹlẹ ń di ẹ̀sìn ọlọ́run ojú wọn ó dúdú wọn náà ya lọ sọ́ra níbi àdádálẹ̀ níbi pínpín yẹlẹyẹlẹ ń di ẹ̀sìn ọlọ́run wọ́n sọ fún ọ pé báyìí lọ́lọ́run

ẹni tá a máa mú ọ̀rọ̀ rẹ̀ òun lẹni tọ́rọ̀ rẹ̀ ṣe déédéé tàwọn ẹni àkọ́kọ́ ẹni tá a máa da ọ̀rọ̀ rẹ̀ nù òun gbogbo ẹni tó ti gbọ́rọ̀ rẹ̀ ò ṣe déédéé tàwọn ẹni àkọ́kọ́ àdọ́rọ̀ ẹ̀ ká ìnà mọ̀ nǹkan àná sẹ́mi pé ìmáàmù Malik rahimahullahu ta'ala ó ní kullun ó ní gbogbo oníkálukú wa ni wọ́n lè gbọ̀rọ̀ ẹnu wa la wọ́n náà ọwọ́ anaka sísáré anẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam torí pé lórí mímbàrí anẹ́sọ́lọ́m ló ti ṣe kútùbà kọ́lọ́nkọ́ba akẹ́ ìmáàmù Málíkì dáadáa gbogbo àná ẹ̀já wòye gbogbo àwọn tó ń kálukú wá ń ṣe tí wọ́n dálẹ̀ tó ti pé lẹ́yìn ọ̀rẹ́ yìí ni wọ́n dá gbogbo tá à yìí lẹ̀ tí wọ́n kálukú wá hàn kẹ́kẹ́ máa wọ́láì ká lè jèrè ni ká sórí ire ló ń kálukú wa la sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí fún wa ẹ̀já sọ́ra fún táwọn táàrin kankan máa ṣé ilana ànábì kankan nìyẹn sanabi lọ dálẹ̀ tí èbá ti sànẹ́bì wàláì sọ́ra sọ́ra gidi nítorí bá ti sun wa wàláì ọ̀ka àrọ̀ báyìí àti kúrò láyé wa ṣe ni ọkùn mọ́kàndín tó ń kálukú wa dáko lórílẹ̀ ayé káàsì lọ́mọ ìpè ìlànà rere ọ̀nà ni ìlànà wa Muhammad báyìí ni imam afa wa abdullahi muhammad ta'ala anhuma ti bẹ́ẹ̀ náà ni imaamu al-Baghawi wọ́n sọ eléyìí nínú tafsiri wọn bẹ́ẹ̀ náà ni afáwa ibn Kathir àwọn náà sọ eléyìí náà nínú ọ̀rọ̀ wọn nínú tọ́ba àti wọn ṣe ní Spain tààmà sí Andalus ètò jẹ́ ètò wọn print ní Andalusi tààmà sí Spain nínú tafsiri ti ibn Kathir yẹn àbá níbẹ̀. bákan náà wọ́n ní ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga jùlọ tí wọ́n sọ báyìí wípé dáadájú iná lẹ́bí iná farwọ́kù dinahum dáadájú àwọn tí wọ́n yapa ẹ̀sìn wọn wọ̀kánù ṣíà tí wọ́n jẹ́ ìjọ oríṣiríṣi

àmọ́ káwọn òpin sí kan pé ìkàlà wa fẹ́ ṣe ń bẹ̀ àwọn òsè kankan ẹ̀sìn ọ̀gbà pínpín odidi lẹ̀sìn kò pín sí àwọn ẹ̀sìn oríṣiríṣi torí pé ńgbà tọ́lọ́wọ́n bá sọ̀rọ̀ fún wa nínú alukur'an ìkẹrìm ọlọ́run inna dina inda allahi islam dáadájú ẹ̀sìn ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run òun ní islam káwa náà máa wòye síra wa tí ẹ̀sìn ọlọ́run ọba ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba yẹn islam ọ̀kan ṣoṣo náà tí èsì báwa ti pín yẹlẹyẹlẹ sáà ti pín yẹlẹyẹlẹ nídìí rẹ̀ ká sọ̀rọ̀ fún ìpín yẹlẹyẹlẹ kò gba ìlànà oríṣiríṣi kò gba ẹ̀yàmẹ̀yà oríṣiríṣi rárá ìṣèlọ́jẹ́ ike a máa ṣe lórí agbọ́nrin tí ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam fi fi kalẹ̀ lárúbáwá nù wá ni ẹni tí èsè lárúbáwá ni elédè míì náà ni aláwọ̀ funfun ni aláwọ̀ dúdú ni ọkùnrin ni obìnrin ni onílé ni àlejò ni ọmọdé ni àgbàlagbà ni a máa ṣe yẹn bákan náà òun náà lẹ̀sìn wọ́n ṣe máa rí àwa àlejò ra wa lọ nínú pa adúnímẹ́sìn ṣùgbọ́n àtọ̀ máa mọ̀ lágbájá ṣe lọ ni ṣùgbọ́n ẹ̀sìn kan náà yẹn dáadáa yẹn náà ló náà ṣe kí ni o òun náà ní bábọ̀ kò ní mú ìròrí kan kò ní ẹ̀sìn rẹ̀ bó ti wù ẹ̀sìn yìí ẹ̀sìn kan ni o òun náà sì ní tí anabi sallallahu alaihi tó mú wá fún pin òru rẹ̀ gẹ́gẹ́ yọ dà gẹ́gẹ́ bí ẹni tó rìn lọ́sàn-án nínú ọ̀nà yẹn náà ni kò sẹ́ni tí ó gùn rí kó lójú ọ̀nà yẹn àfẹni ìparun ọlọ́mọsí ni àfẹni ìparun bẹ́ẹ̀ ni òjijì ọlọ́sọ̀lọ́lá sọ́nà sọ báyìí pé ó ní mo fi sílẹ̀ fún o nǹkan tó ṣe pé tẹ́ ẹ bá ti dìrọ̀ mọ́ ẹ̀ ní sọnù láéláé lẹ́yìn mi òun náà ní tírà ọlọ́run àti súnà anábìwá muhammadu sallam tó jẹ́ súnà rẹ̀ gbà wá ó tún wá láti ọ̀dọ̀ àbọ̀wá jáde rọ̀mọ́ abdullah radiyallahu ta'ala anhu ó ń bẹ nínú rẹ̀ nínú àwọn ó tún bá ìròyìn hajj anabi sallam àti ìbánisọ̀rọ̀ tí anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó bá mùsùlùmí sọ ní ọjọ́ náà lọ́hùn àti gbogbo àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú wípé ká sọ́ra fún ìyapa àti ìsọ́ra fún ìpínyẹlẹyẹlẹ níbi tírà ọlọ́run ọba tírà tó ṣe wípé ọjẹ́ ọlọ́run ọba ọlá ọ̀n bẹ nínú rẹ pé ká fún ìyapa nínú rẹ kò sí sẹ́nìkan tí ó lọ dá ìyapa sínú rẹ àyàfi gbogbo ẹni tí ó máa jẹ́ mazmuman ẹni ebu mutawa ìdàní àlẹ́ ìtọ́lọ́ wọn bá ti se ìlérí ìyà fún kò wá sí tá a bá tún wo tíra ga jùlọ látòkè tún máa rí lórí òdodo ilé àwọn tí lórí òdodo ti gbogbo àwọn wọ̀nyí ó sì ṣe àdéhùn rere fún wọn pé wọ́n ó rí ẹ̀san tó tóbi nítorí àwọn dáadáa tayé àti tàlùkìyàmà tọrọ ọmọ kí a ti kí ni ò ká pa wọ́pọ̀ lórí ẹ̀sìn ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ó tún wá láti ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bó ṣe rinlẹ̀ nínú àwọn súnnà tó pọ̀ àwọn àhàdìsì tí ń pa wá láṣẹ nígbà wípé ká dún ní mọ́ àgbáríjọ mùsùlùmí tá a mọ̀ sí alìjẹmáà sheikh wa almuhaddis ibn hajar al rahimahullahu ta'ala wọ́n sọ nínú síra fatihul bari bẹ́ẹ̀ ife ọ̀pọ̀lọpọ̀ àwọn ahadith òun là nẹ́bí sallallahu alaihi wasallam tó fi pa á láti pé kádùn ní mọ́ àlìjàmáà tí a bá ń sọ̀rọ̀ àlìjàmáà níbí báyìí ẹlòmí ọmọ sọ pé tọ̀ òun náà ni wọ́n sọ yìí o àwọn òsì fẹ́ ká ṣe jàmáà jàmáà tí ànẹ́bí sallallahu alaihi wasallam sọ fún wa kèé ṣe ń tí wọ́n ń lérò o kèé ṣe pé ká tún yẹlẹyẹlẹ kó kálukú ẹ̀dá kan sókè ẹ̀dá kan sàlẹ̀ ẹ̀dá kan sáàrin tí ọ̀wá ní sọwádọ̀ kan ṣoṣo tí èsè lórí ìlànà kan ṣoṣo yẹn náà là ń ṣe kí o òun là fi ń ṣe é kèé ṣe yẹ mùsùlùmí lè wà láàyè káàyè ní gbogbo àwọn agbègbè ìlú wọ́n lè wà tó bá ti jẹ́ pé mẹ́ni hajj wọn sílábọ́ọ̀sì tánì sọ́nà lóhun fi kalẹ̀ yẹn náà ló ń kálukú wá bá ń lò ẹyọ kan ṣoṣo ni wá ṣùgbọ́n tí èbá ti ṣe sílábọ́ọ̀sì yẹn là ń lò kódà ká wà lẹ́gbẹ̀ẹ́ ara wa báyìí àìsè kan ṣoṣo ẹ má jà tanra wa òun kálukú wa ni ẹja padà sórí òtítọ́ ẹja padà sórí òdodo ká jìnnà sí gbogbo tọ́lọ́wọ́n bá ìlẹ́kẹ́ ọlọ́ọ̀fẹ́ gbogbo tọ́lọ́wọ́n bá kọ́ ẹ dákun torí sọlọ́n ẹ jẹ́ ká jìnnà sí àwọn ìsìn tí wọ́n yẹn ká dúró ti àparapọ̀ mùsùlùmí kan ṣoṣo tí ànábì sallallahu alaihi wasallam fi sórí ilẹ̀ ayé gẹ́gẹ́ bó ti wá pẹ̀lú yín pé ká dún ní májàmá nínú àwọn àhàdí sọ́pọ̀ nínú rẹ̀ òun náà lè tí ìmọ̀mù tìrìmì ti gbẹ́ jáde ní ètò tẹ̀ pé ó sì lálàáfíà nínú hadith alihari ọmọ alihari alashari tọ́lọ̀ nǹkan bá ní yọrù sí wọn wọ́n sọ nínú rẹ̀ nínú hadith tó gùn ni ṣùgbọ́n bẹ́ẹ̀ nù rẹ̀ yí pé wà á ní àmúrùkún bíi homsin èmi ànábì sọ̀tọ́lá ń pa yín láti nǹkan márùn kan o alákọ̀ọ́kọ́ àwọn nǹkan márùn yìí àmọ́rọ̀ ni allahu bihin ọlọ́run ló pa mí láti rẹ̀ alákọ̀ọ́kọ́ ni abdulhamu wọ̀tán ẹgbọ́rọ̀ táwọn aláṣẹ yín lẹ́nu kẹsìtẹ̀ láti wọn lábẹ́ dáadáa wal jihad fi sabilillah wal jihad ẹ sì jagun sójú ọ̀nà ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá wal ìsílẹ̀ padà kúrò lórílẹ̀ kèfèrí lọ sórílẹ̀ mùsùlùmí níbi tí wọ́n bá ti ń ṣe kèfèrí ká kúrò níbẹ̀ lọ sórílẹ̀ mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ lónìí à ń kúrò lórílẹ̀ mùsùlùmí lọ sórílẹ̀ tó ṣe fún àkèfèrí wọ́n ṣe kí ni o òní wọ́n wà ń bẹ̀. bákan náà wal jamaa ànábì ní ọlọ́run bá pamílà sọ pé kí n sọ fún pé ẹdún ní máa àgbáríjọ gbogbo mùsùlùmí àgbáríjọ gbogbo mùsùlùmí òun náà lẹni tó ṣe pé ìlànà tiẹ̀ bá wà lórí íńtánẹ́ẹ̀tì sọ́sọ́lá àtàn tàbí wà lórí rẹ̀ jọ̀kìnní àná àwọn là ń sọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ sì ni inú asẹ́rù àfáà wa Ibn Mas'ud radiyallahu ta'ala anhu wọ́n jẹ́ kó yé wa ti ń jẹ́ àlìjàmá pé ma wafaqa al-haqqa ní al-jama'atu ma wafaqa al-haqqa wa law kunta wahdak ìdí jẹ́ jàmá táwọn ibi ń pa ara tẹ̀sí lójú kòkòrò rẹ̀ yìí ó gbogbo tó bá ti ṣe déédéé òdodo kódà kọjá wọ̀ nìkan lórí rẹ̀ tó o bá ríra rẹ̀ ṣùgbọ́n anabi sọ̀sọ́làm tó ṣe kíni ó ní fa iná máa ń fa ọkọlì jama àjà ẹni yóò tó bá sépa tó bá yapa àgbáríjọ àpapọ̀ mùsùlùmí ní kọ́ńdà ṣíbùrì ní òǹtiwọn àtẹlẹwọ́ kan fàkọ̀dẹ̀ kọ́là ẹ̀ rí kọ́tẹ́lì ìsìlámù mi nùnùkè irú ẹni bẹ́ẹ̀ ń ṣe ní okùn ìsìlámù ti bọ́ kó lọ́rùn rẹ̀ ọlọ́run dákun mọ́jìkì okùn ìsìlámù ọbọ̀ kó lọ́rùn ìlànà tẹnìkọ̀ọ̀kan wa bákan náà ìmáàmù ahmadu àlè ìmáàmù ahmadu gbà wá nínú musnadu wọn bẹ́ẹ̀ náà ní bẹ́ẹ̀ nù kútùbà tí àfàwà Umar radiyallahu ta'ala anhu tí wọ́n ṣe mútúbà tó gbajúmọ̀ tí wọ́n ṣe bèlìjàbíyà ìpè aleikum bèlìjàmáà wọ́n ní àgbáríjọ gbogbo mùsùlùmí dọwọ́ yín o wa iyyakum wal furqa ẹ sọ́ra fún ìpín yẹlẹyẹlẹ wa inna shaytana ma'al wahid shaitan ó súnmọ́ ẹ̀yà kan ṣoṣo wa minal ithnayni wa huwa minal ithnayni ab'ad ó sì bákan náà ìmáàmù ahmad wọ́n gbé eléyàn náà jáde nínú musnad wọn ó tún bẹ nínú rẹ̀ pé wa man arada buhbuhat al-janna gbogbo ẹni yóò ti bá ń fẹ́ sẹ́ńtà àárín gbùngbùn àlìjẹ́nà tí ń fẹ́ dáadáa fàlìyẹ́lì zamiri jama'a kọlọ tún ní má jama'a kan ṣoṣo yẹn ìbí báyìí lèmi àtẹnìkọ̀ fún ó ti wá wòye ìfẹ́ sẹ́ jama'a àti lànẹ́bí ń wí ó tún ní má àwọn jama'a sí lànẹ́bí ń wí jama'a kan ṣoṣo lànẹ́bí ń wí tó bá dé ní àtẹnìkọ̀ọ̀kan lójú pé jẹ̀mọ́ àkan ṣoṣo ni ṣé gbogbo ohun tá a pín sí òun náà ta ló wá jẹ́nu gbogbo ẹ̀ ta ló jẹ́ ń so ẹni tó jẹ́ ń bẹ̀ òun náà ni gbogbo ẹni tó jẹ́ ahlu sunnati wal jamaa ẹni tó ṣe yí pé wọ́n jẹ́ni tí wọ́n ṣe súnà ànábì sọ̀sọ́lọ̀ wọ́n wá gbáríjọ wọ́n parapọ̀ wọ́n fi ìmọ̀ ṣọ̀kan lórí títẹ̀lé súnà ànábì sọ̀sọ́lọ̀ láti ṣe àrẹ̀tí fún súnà ànábì sọ̀sọ́lọ̀ àwọn wọ̀nyẹn àwọn náà ni ẹyọ kan ṣoṣo yẹn nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn ahadith tó túmọ̀ ọ̀rọ̀ jamaa yẹn nínú tó túmọ̀ rẹ̀ o ni ẹni tó bá gbogbo àwọn wà lórí tèmi àníṣọ́lá wà lórí ẹ̀ lónìí àtàwọn sàádé mi nínú rẹ̀ nìyẹn tó o jẹ́ ká mọ̀ yìí pé ìǹtọ́tọ́tọ́ yẹ tá a fi ròyìn dáadáa òun náà ni alikitab lálàkọ́kọ́ fẹ́ àdùn ní mọ́tírọ̀ ọlọ́run bákan náà asúnà ìlànà anábì sallallahu alaihi wasallam máa dùn ní oníkálukú wa náà láti máa pàpè mọ́ra méjèèjì ìtàwọn sàábẹ̀ mi ni wọ́n wà lórí ẹ̀ àjẹpẹ́ táàbà wá fi wá sí ẹ̀sìn yẹn tí ó fi mọ́yán lórí dáadáa fáàmù àwọn sálàfò wa àgbọ́yé sàábẹ̀ kò gbọdọ̀ gbẹ́yìn nínú àgbọ́yé àti gbọ́ Kùránì wáyé kò gbọdọ̀ gbẹ́yìn nínú àgbọ́yé àti Muhammad sallallahu ọba ti yàtọ̀ sílé yìí á sọ pé àgbà o rárá tẹ̀síìrì sí sàábẹ̀ tí ọ̀gbọ́yé ju sàábẹ̀ lọ a sọ pé a antum a'lamu amillah sẹ́yìn lẹ́ mọ̀jú ní àbọ̀ lọ́wọ́ bá tí ọlá rẹ̀ ga jùlọ àwọn sàábẹ̀ yẹn àwọn ni wọ́n fojú wí nẹ́ẹ̀sì àyà níjọ́ kìíní àná tí ń sọ̀kalẹ̀ ní fọnẹ́fọ́nsú àwọn wọ̀nyí ní sọ̀kalẹ̀ fún sẹ́ni àtẹnìkọ̀ọ̀kan lọ sọ̀kalẹ̀ fún ni kí ló dàgbọ́yé wọn ò ní wá ojútùú sí àlámọ̀rí tèmi àtẹnìkọ̀ọ̀kan wa lónìí táwa ń bẹ̀ ṣebí torí pé wọ́n lò dáadáa wọ́n tọ́ dáadáa wọ́n rìn dáadáa wọ́n ṣe dáadáa lọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá fi sọ wọ́n dẹni ìyọnu rẹ̀ ló sì fi sọ wọ́n dẹni àdìsẹ́nà ló fi jẹ́ pé ńgbà tó lọ́wọ́ ọba ìlẹ́kẹ́ ọlọ́tún ròyìn àwọn tí ó dé lẹ́yìn wọn ó tún ròyìn wọn fáwọn tó bá tún tẹ̀lé wọn bí ìsẹ́ẹ̀lì wọ́n tẹ̀lé wọn pẹ̀lú dáadáa wọ́n náà wá lọ wo ohun tó ń ṣe wò ibi tó lọ kiri ẹ̀bọ̀ lọ wò tí ìtẹ̀lé tàwọn sàábé pẹ̀lú dáadáa nìyẹn tí èsè pé àbá kan ló fi ń tẹ̀lé tí èsè ìmáàmù kan ló fi ń tẹ̀lé tí èsè ẹnìkan kan ló fi ń tẹ̀lé nínú àwùjọ tó bá ti jẹ́ pé lánàá àwọn ẹni rere dáadáa àwọn sàábé òun náà ni wọ́n lọ́ oríire rẹ̀ ṣùgbọ́n tí ẹ má jẹ́ kọjọ́ orí rẹ ọlọ èso lọ́nú ọjọ́ orí wa yìí náà ọlọ́run nìkan lọ́mọ ètò àtúnlépa bá lọ nínú ìtókù ní wa ìwọ láti rere nu rẹ ọlọ́run nìkan lọ́mọ ibi kájọ wà lìjẹ́ náà òun náà gbogbo wa arọ gbogbo wa ẹjẹ́ adún ní nẹ́bí dáadáa ká lè dẹni tí yọ dẹni àlìjẹ́nà sì di ìkẹ́ dáadáa بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني وإياكم بما فيهما من الآيات والحكمة الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد ọpẹ́ ni fún Ọlọ́run ọba ìkẹ́ Ọlọ́run àti ìgẹrẹ gbọmọ bá òjì sí Ọlọ́run sallallahu alaihi wasallam àwọn ará ilé rẹ̀ àtàwọn sábẹ́ àti gbogbo olùtẹ̀lé lánàá rẹ̀ pẹ̀lú dáadáa tó fi sílẹ̀ fún àti tó fi dọjọ́ àlùfíà mọ kí Ọlọ́run ọba kọba ọtẹ gbogbo wọn lápapọ̀ lẹ́yìn náà gbogbo àti ajẹ́ mùsùlùmí ẹjẹ́ àlọ́mọ̀ yìí pé ọ̀dà tá à ń lọ jìn o ọjọ́ orí wa ló kéré yìí ẹrù wa ló sì wúwo yìí bó la ti fẹ́ di ẹrù wa ìkóńkálukú wa ká bẹ lọ́hùn kájí rẹ̀ bẹ sọ́dọ̀ ọlọ́hùn kọ́lọ̀ ń kọ́yẹ sárọ̀ gbogbo àlámọ̀rí fún wa kó jẹ́ kọ́ rọrùn fún wa láti ké kárí ìlànà yìí kárí tẹ̀lé dáadáa torí fáwọn tó tẹ̀lé ìlànà yìí nínú àwọn tó ti síwájú wọ́n ṣoríire wọ́n jèrè wọ́n ti yege lọ́dọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ bẹ́ẹ̀ làdé wọn ọlọ́run ọba ìlẹ́kẹ́ olóòdo lórí gbogbo ẹni yóò tó bá ti tún tẹ̀lé ìlànà nẹ́bí sallallahu alaihi dada ìlànà ahlu sunna wal jamaa gbogbo ẹni yóò tó bá tẹ̀lé ìlànà yẹn àdéhùn dáadáa ń bẹ fún ọlọ́dọ̀ ọlọ́run ọba kọ́lọ́run ọba ìlẹ́kẹ́ ata ọ̀pọ̀lọpọ̀ alọ́jẹ́ pé sí ọwọ́ tá à ń ṣe lónìí alọ́gọ́mà rẹ̀ la fi kọ́ la fi ń ṣe lónìí tá à ń ṣe yìí lórí tọ́jẹ́ pé tọ́ba ti dọ̀rọ̀ ẹ̀sìn àfẹ́ kọ́mẹ́ẹ̀sì tàbí sẹ́rọ̀ ẹ̀sìn. àlámọ̀rí tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ọgbẹ̀gẹ́ ó bùkátà ìmọ̀ torí kó kálukú ó fi lè rí ìwé ẹ̀rí gbà alọ sílé ẹ̀kọ́ wọn fún wa ń wí ẹ̀rí torí káfílẹ̀ ṣiṣẹ́ àwáwí ẹ̀rí tó àtìrí wí ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ òríṣẹ́ o. ọ̀pọ̀lọpọ̀ òrìṣẹ́ wọ́n sì ń tún dààmú nínú ayé yìí kọ́ wa lè rí ìkẹ́ tàlìkìyàmọ̀ nǹkan tí òwà bùkátà kọ́ wa mọ̀ ó bùkátà ká wa mọ̀ láti láti kọjá ní gbogbo àwọn afárá tá a sọ yìí ní kó páńpẹ́ àwọn tó ṣe pé wọ́n jẹ́ àmọ́ ti ṣe ó bùkátà ní onímọ̀ bí ó ṣe mọ ó ṣe àwọn bàbá Yorùbá wọn ní bí ó ti mọ ó ṣe táàfì rí ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ́kẹ́ láti láti yanjú gbogbo ń tọ́ pa dandan lé wa lórí inú mà ó ní gbogbo ń tá a mà tí ẹ̀sìn wọ́n fi yeke níwájú ọlọ́run ọba tí ọlá rẹ̀ gàdúrà ẹja wá mà ó bùkátà mà ó ní àkọ́kọ́ ìmọ̀ tá a ti sọ kó bùkátà yìí ìmọ̀ kí lọ́lọ́run sọ ìmọ̀ kí lànà ìdíwọ̀n Muhammad sallallahu alayhi wa sallam sọ ìmọ̀ pẹ̀lú ìlànà àwọn sẹ́lẹ̀fù wa ni ìlànà àwọn ẹni rẹ̀ gangan ó yẹ ká mà tó fi òǹdè lọ́lọ́run fi ṣe nínú sọ́lọ́tù nìsà ọmọ yìí ṣe akéèké rọ́sọ́ọ̀l òǹdè lọ́lọ́run fi ṣe àtúkọ́jẹ́ pé ká tẹ̀lé lánàá àwọn tó jẹ́ àwọn olùgbàgbọ́ òdùgbò àkọ́kọ́ wọn torí Ìmáàmù Málíkì ó ní tí ó bá jẹ́sìn láyé wọn ò lè jẹ́sìn mọ́ láéláé ó ní kò sí tí ó tún àtún tí ó sì àtúnṣe ìgbẹ̀yìn àdìkúnmọ̀ yìí àfi tó tún táwọn ẹni àkọ́kọ́ yẹn sí náà ni ó tún náà sí táwọn ọ̀bá ti gbé bí wọ́n ti gbé táàtọ̀ bí wọ́n ti sọ táàrù bí wọ́n ti rù táàtọ̀ bí wọ́n ti sọ tá a bá ti rìn bí wọ́n ṣe rìn a lè já sí ibi tí wọ́n já sí. àmọ́ àwọn ọmọ wa wòye kí lójú wa ọpẹ́ ọpẹ́ ọpẹ́ èyí iṣẹ́ ò sí lọ́wọ́ rẹ̀ kúlẹ̀ ìmánu lọ́lọ́run wí ẹ máa dé lọ wọ́n sábà ìlànà mu ọlọ́run rí iṣẹ́ iṣẹ́ ìṣe ṣe bọ́lọ́run ló ní èsì lọ́wọ́ kí làwa ń kánjú èsì sí máa ṣiṣẹ́ rẹ lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ọ padà ẹjẹ́ amójútó ìmọ̀ nípa kí Ọlọ́run pa súnà ní sọ́làm ìlànà ìmọ̀ àwọn àgbọ́yé àwọn ẹni rè síwájú yẹn ká mọ̀ tí wọ́n wà lórí ẹ̀. eléyìí tún bùkátà ká ní àdìmọ́ dáadáa mọ́ tá a fẹ́ ṣe á ṣe sùúrù tó pọ̀ alágbàmọ́ra torí pé tíyàn bá ń ṣe léyìí oríṣiríṣi nǹkan ni ó lè pabọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn nínú sùtá nínú ìnira torí ẹ̀ lọ́nà ọba tí ọlá rẹ̀ ga jùlọ fi sọ fáni sọ́làm pé wàlá ọlọ́run ló ń fi ìgbà búra innal insana lafi khusr dáadáa ju gbèyàn wà ní illa alladhina amanu àfọn tí wọ́n wá ìmọ̀ wa amilu salihat wọ́n sùn síṣẹ́ pẹ̀lú ma wọn wa tawasaw bil haqqi wọ́n pèpè sínú ma wọn wa tawasaw bis sabr wọ́n ṣe sùúrù àgbàmọ́ra àtẹ̀mọ́ra lórí gbogbo ìnira sóró wàhálà ìdààmú ìkànnì kékeré tí wọ́n rí lórí àgbègbè sójú ọ̀nà ọlọ́wọ́n bá pẹ̀lú ma wọn tí wọ́n ni tafsir tọ́lá láàbíà nípa suratul Asr tọ́ tó bá rí báyìí a mọ̀ yìí pé kò sí déyìn ó ṣe máa ṣe tí ní ni ó tún ní sùúrù eléyìí ó ń tọ́ka pé mi àtẹnìkọ̀ kan wá wípé ká máa ń tà ń ṣe ẹ̀jẹ̀ àmọ́ ń tà ń ṣe ká ṣe sùúrù tọ́pọ̀ lórí gbogbo àwọn nǹkan wọ̀nyí nítorí pé lónìí bó ṣe rí yìí ó ń jẹ́ nira ṣùgbọ́n wàláhì kò sẹ́nìkan tí ó máa wáyé tí ò ní rí nira pa ayé rẹ̀ kí wá lórí tẹ́ pé tipa tàlùkìyàmọ̀ láwọn afẹ́ rí nira láwọn á fún nira tàlùkìyàmọ̀ kò tẹ́ ṣe àwọn èèyàn kú láì mọye nǹkan torí pọ̀pọ̀ ti ṣe ayé báyìí àwọn èèyàn lára tí wọ́n ń fòrò dààmú nítorí ayé yìí ẹ̀ńtọ́lọ́hún sì fẹ́ fún náà ní fún ẹ̀ńtọ́lọ́hún òfun ọlọ́hún òfun kí wàá lóde sáà ní fòrò ká lálàsì ká wà lára wa nítorí kára wo fi lè sinmi dáadáa sínú ilé ìkẹ́ inú ilé ìkẹ́ lọ́ba di àlùkìyàmà ọlọ́run dákun sèmi àtẹnìkọ̀ kan wa ní ẹni dáadáa ó sì wá lẹni tí ó dùn ní má ìlànà àwọn ẹni rè síwájú ní ìyẹ̀wò tí wọn tọ́lọ́wọ́n bá ilé ọlọ́ba ṣe kí ni ò tọ́ba fún wa ní agbára láti pé ká sọ nínú wọn ṣùgbọ́n kí èsì tá a nígbẹ̀yìn lórí ìpèkélé tá a wà yìí òun náà ni pé gbogbo ata jẹ́ òbí ẹja mójútó àwọn ọmọ wa ẹja mójútó àwọn ọmọ wa à ń lórúkọ ọlọ́run ẹja mójútó àwọn ọmọ wa ẹ̀sìn yìí náà là ń sọ fún wa pé ẹja fi pọ́n àwọn ọmọ wa tó bá jẹ́ pé àwọn ìjọba ń bá wa yọ ẹ̀sìn kúrò nínú ilé ẹ̀kọ́ pẹ̀lú pàṣẹ àwọn olùkọ́ tí wọ́n ń bẹ níbẹ̀ torí nínú òfin òfin gbà wá láàyè ká dáadáa nílé ẹ̀kọ́ wọ́n sì máa rí wa pé ẹ̀sìn ń bẹ lára ọmọ ìtòrọ́mọtẹ́sìn ń bẹ lára ẹ̀ ní ọ̀yẹ́ olùkọ́ sí ni ó sọ̀rọ̀ àpẹẹlẹ ọ̀rọ̀ tó dáa tó lùkọ́ ṣùgbọ́n gbà yẹn pọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ́ lónìí wọn ò fẹ́ rí ọmọ tí ń ṣẹ̀sìn lójú àwọn ọmọ tí wọ́n ń ṣe wélewèle òun náà ni wọ́n fẹ́ rí ẹ wá wo ti ń ṣẹlẹ̀ láwọn ilé ẹ̀kọ́ wa ẹ wo ti ń ṣẹlẹ̀ láwọn ilé ẹ̀kọ́ pàápàá jùlọ mission schools muslim secondary grammar school anwar islam ẹ wo ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn ọmọ sọ́dà kan láàrin àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wọ́n máa kóra wọn lọ bá àwọn ọmọ akẹ́kọ̀ọ́ láti kó ilé ẹ̀kọ́ wọ́n lọ kóra wọn bá wọn nínú ilé ẹ̀kọ́ gbogbo ń ṣe gbogbo eléyìí nìsí ìbọ̀sẹ̀ tá a lò tá a lò tá a lò sẹ́yìn náà ni wọn náà gbogbo ẹ̀ ń ṣẹlẹ̀ yìí tí wọ́n lọ ń jábára wọn àwọn ọmọ kan tí wọ́n já àwọn ọmọ sọ́tà láwùjọ ẹ dákun ẹ já ọmọ tá à ń ṣe gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa wá dẹni tí àwọn náà ń kó lẹ́dẹ́ káàkiri lọ sí sùn pé tọ́ bá gba bí ìyọ ọbí tí ń fún un yìí tọ́ bá gba ilé ìyọ màá tún fún lákàmọ́ báyìí irú àwọn ọmọ ìwà jáde wọn adájọ́ olóṣèlú ẹ wá níbo wọn ṣe dá ẹ já mójútó àwọn ọmọ wa o ẹ já mójútó àwọn ọmọ wa dáadáa a sì ń pe gbogbo wọn tí wọn jẹ olùkọ́ náà káwọn náà kún ó yé yájú sílẹ̀ wọ́n ní àwọn ipa tó lágbára tí wọ́n lè sà lórí àwọn tí wọ́n ń ṣe ìwà ìbàjẹ́ wọ́n mọ̀ wọ́n wọ́lọ́ àwọn olùkọ́ mọ̀ àwọn ọmọ yẹn nínú ilé ẹ̀kọ́ wọ́n mọ̀ wọ́n àwọn ọmọ tí ń wá láti ta àtẹni tí ń lìdí wọn àwọn olùkọ́ mọ wọn wọn mọ ẹni wọ́n ọmọ gbogbo àwọn kánkọ́sì ẹ̀ àwọn olùkọ́ á sì máa wòran báyìí a lè dá sí kò sí ẹnì kankan tá a lè pè kò ságbófinró kan kò sí kinní kankan tá a lè pè pé kí máa bọ̀ wá iṣẹ́ kí lọ operation force ẹ̀ ń tí wọ́n bá ń bẹ kí làwọn ọlọ́pàá náà láwọn ń tí wọ́n bá ń bẹ kí ni gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn agbófinró yòókù àwọn tó ṣe pé wọ́n jẹ́ àwọn ẹ̀ṣọ́ tí wọ́n wà nínú ìlú pé kí wọ́n máa dáàbò bò wá kí ni wọ́n ń ṣe tí ọ̀wá lè sí nọ́mbà gbogbo wọn pé lẹ́ẹ̀kan náà kẹ́ ẹ máa pé gbogbo wọn kún dé náà àwọn tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ tó bá yẹ kó ń rán wọn lọ bí tó yẹ kó ń rán wọn lọ kó ń rán wọn lọ tẹ́pẹ̀ tó fi ọwọ́ ẹ̀kan tó gẹ̀ẹ́sẹ̀ ẹ̀kan nìkan sí nílùú. subhanallah ẹ dákun ẹ jẹ́ àmójútó àwọn ọmọ wa ó sì pa dandan káwa tá a jóbi náà ká ké gbàjarè lọ sọ́dọ̀ àwọn olùkọ́ ká sì ìpàdé ìpàdé pàjáwìrì ní àwọn ilé ẹ̀kọ́ wa kí ló dé sẹ́yìn olùkọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ilẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́tẹ́ ẹ̀ bá wá dalé ẹ̀kọ́ orúkọ yẹ kẹ́ ẹ nígbésẹ̀ tẹ́ ẹ gbé pẹ̀lú wọn ni ẹni yọ ọmọ yòówù tó bá wà ń bẹ́ẹ̀ kó kọkọ mu ná kọ́kọ́ lọ jíya rẹ̀ tó bá jíya tó yẹ kọ jẹ bóyá ojú rẹ̀ ó wálẹ̀ bóyá yóò sọ̀rọ̀ afáburú. lẹ́yìn náà tún sọ fún wa tọ, gbogbo pínpínpín ọ̀rọ̀ olóṣèlú tí ń bọ̀ ìbò ń bọ̀ wá ẹjẹ́ àbá àwọn ọmọ wa níwọ̀ ó ń kálukọ́ lọ sinmi ẹ má jẹ ajá olóṣèlú kankan má jẹ agbára ta ọmọ àta ọmọ àsọta fún olóṣèlú kankan ikú tí ọba pa òtẹ̀lú gbá tó pa ọ́ wàláyé tó bá pa àwọn olóòtẹ̀mí lẹ́yìn rẹ̀ wọn ò tiẹ̀ ní rántí ìyàwó rẹ̀ sí kankan tó bá níyàwó àtọmọ sí kílọ̀tẹ̀ wọn pẹ̀lú tiẹ̀ ẹ̀jẹ̀ asọ́ra gbogbo àti wọn máa ń pẹ́tọ̀ àwọn fẹ́ẹ́ ti ṣe ìdẹ́dẹ́ fáwọn kankan pé ìwọ ni o dúró bíbáyìí tó bá fẹ́ ṣe báyìí kò ṣe báyìí sọ́ra fún ìṣesí yẹn ẹ̀jẹ̀ asọ́ra fún kálukú wa ká máa wà láàyè wa kó kálukú ọbẹ̀ ní ààyè rẹ̀ gbogbo ẹni tó bá mọ̀ fún wọn lọ dìbò ọ̀hún tó bá lọ dì í kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ màjàmásá sì ni wọ́n máa kíkanjú lógun gbogbo ẹni tó bá ti màjà tí ọba ti màsá ògbógun lọ ọ gbọ́dọ̀ wà ń wájú jù o sì ní ṣe kí ni o ní wà lẹ́yìn jù tó bá ti di pa wọ́n ta màlọdé jẹ́jẹ́ àwọn tí wọ́n kúkú wọ́n kúkú ní mara wọn náà tẹ́lẹ̀ wọ́n sì ti mọ bí wọ́n ṣe ṣe nǹkan wọn náà tẹ́lẹ̀ ṣùgbọ́n àwa lọ máa dá wàhálà alẹ́ ẹ̀dá kan ẹja ṣọ́ra ẹni tó bá sì ṣe tí ó ṣe tán gbalẹ̀ lọ mo fẹ́ máa wọ́de mo fẹ́ máa ti ń tẹ̀lẹ̀ là ń gbé machine káàkiri ò ń gbé machine káàkiri tọ́wọ́ àwọn tó mọ̀ rí bá tẹ̀ ọ́ nínú àwọn ẹ̀sọ́ tí wọ́n kó wọlé bọ́ba lọ sí ọlọ sí ni ẹ̀jẹ̀ dànù pé ó wéèsì lásán ni ẹ̀jẹ̀ kálukú wọ́n rọnú wa ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀tọ́ ìyìn tí wọ́n ń ṣe lọ náà là ń rí ìyìn tí ó tún ṣe àmọ́ èyí tí wọ́n ti ṣe fẹ́yìn gbogbo àná là mọ́ ṣùgbọ́n wọ́n mọ̀ fi ọlọ́run ọba nínú ọlá rẹ̀ àtagbára rẹ̀ pé ẹni tí ó débẹ̀ tí rọrùn ó débá wa nínú ẹ̀sìn wa tírọ̀rùn ó dé bá nù gbèsè ayé wa ìkọlọ̀ ọba ìlẹ̀kẹ̀ ọlọ́ba àgbé síbẹ̀. gbẹ́lẹ́yìn yẹn ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ dákun ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ bàbá ikú kí ọba pa yín kọ́kọ́ òun ọlọ́mọ ṣe wá lọ́mọ abẹ́ o wọ́n sà wọn ọmọ wa mọ́ ṣe wọn ní ọmọ abẹ́ gbogbo ẹjọ́ ọmọ lọ kó ban ẹjọ́ ọmọ káàdà sára nítorí olóṣèlú kan àwọn fẹ́ fi ọrùgbẹ́ ni ó bímọ wo ebéèrè pọ́ ọmọ tiẹ̀ dà àwọn èrè kú ṣe làákàyè tí ọmọ tiyín dà bàbá irú wàhálà ọmọ yín lọ́yẹ̀ kó fojú gba náà torí pé tó wò rẹ̀ bá dé ọmọ yín yọ kọ̀ọ̀kan náà kó tó kà wá ọmọ jẹ́ ń bẹ lábrọ̀d ọ̀fẹ́ ọmọ rẹ̀ ó sórí ibú ṣùgbọ́n fẹ́ sórí ibú tí wọ̀nwọ́n náà yẹ hundred percent pé bàbá kẹ́ ẹ tó lè ṣerú ẹ̀ gbogbo àwọn ọmọdé ẹbí lẹ́kọ̀ọ́kọ́ dà wájú báyìí tí wọ́n bá lọ wájú àwa lè tẹ̀lé wọn tí wọ́n bá ti lọ bàbá kò sí tọ́jọ́ kálukú ojú ẹ̀ gbá fún ni ẹ já sọ́ra ọlọ́run là ń bẹ̀ fún wa ọlọ́run dákun ṣàánú fẹ́mi àtẹnìkọ̀ọ̀kan wa lọ́ndàkùn ṣàánú fèmí àtẹnìkọ̀ọ̀kan wa ìrọ̀rùn rọra là ń bẹ lọ́ndàkùn sí ìrọ̀rùn rọra fèmí àtẹnìkọ̀ọ̀kan wa gbogbo àwọn tí wọ́n ń darí wa níjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ ìjọba ìpínlẹ̀ ọlọ́dàkùn bá nìkan wọn máa ń ṣe gbogbo ibi tí dáadáa wà táàbì sóríire bá ní tọ́ka wọn síbẹ̀ dákun jẹ́ fún olè ṣe dáadáa náà ọlọ́dàkùn àbíọ́ ìbò ń bọ̀ ọlọ́dàkùn gbogbo tí ń jẹ má burú bẹ̀ má jẹ ká lẹ́tọ̀ sí láéláé o ọlọ́dàkùn má jẹ ká lẹ́tọ̀ sí ọlọ́dàkùn àbíọ́ aburú bò dákun má jẹ ògbó wa má lẹ́ o ọlọ́run àbíọ́ ìgbésí ayé àlàáfíà ìgbésí ayé ìrọ̀rùn ọlọ́dàkùn ṣètò ní àtẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run á bẹ̀ ọ́ àlámọ̀rí wa mọ̀jẹ̀ ọ́ dàrú ẹ̀sìn wa ọlọ́run dàkùn jẹ́ ọmọ lọ sókè sí gbogbo ẹni tí ọ̀gá tẹ́sí ìsìlámù yóò fi máa ga ọlọ́run dàkùn jẹ́ ọmọ ga láéláé gbogbo ẹni tí ọ̀gá tí ìsìlámù fi lọlẹ̀ ọlọ́run dàkùn bá ní rẹ̀ wọ́n lẹ̀ wọ́n sì wọ́n lẹ́ni tí ọ̀gá láéláé ọlọ́run dàkùn bá ní pa náà dẹ́bọ rẹ́ dàkùn bá ní pa ẹbọ gbogbo ẹni tí ọ̀gá tí súnà ọ̀gá ọlọ́dàkùn bá ní gbé wọn ga ọ̀la agbára wọ ọlọ́run ọ̀la ògo rẹ ìdùnnú rẹ dákùnjọ kárí lórí èmi àtẹnì kọ̀ọ̀kan wa ibadallah inna allah malaikata usalluna ala nabi ya ayyuhal ladina amanu sallu alayhi wa sallim taslima allahumma salli ala muhammad wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ibrahim innaka hamidum majid اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار قوموا الى صلاتكم رحمكم الله تعالى